adigun nínú ògùn káwá èdè. Alẹ́ àlefò ilé àrùn àná. Ebi yìí kẹ́yìn. Bàbá ní àwọn ètò èèyàn. Ìyí parọ́. Bàbá èsì parọ́. Ìyí ṣàbòsí. Bàbá èsì ṣàbòsí. Bí kì í dìtẹ̀. Bàbá kì í dìtẹ̀. Mo máa ń fẹ́rẹ̀ fẹ́ yàn ni. Bàbá máa fẹ́rẹ̀ fún yàn ni àfa Sàùbàn. Mọ̀lára ṣe Sàùbàn. àwọn yóò fi jọ bàbá rẹ̀ lọ́tọ̀. bí wọ́n ti jọ bàbá wọn ni wọ́n tún jọ sí ọmọ ṣúdì. èmi náà wá jọ òun náà. tí ọmọ ṣúdì láwọn jọ àwọn náà. bí ìkẹ́fin rán pẹ̀lú Sàùbàn náà rí. bàbá ní ìkẹ́fin pẹ̀lú Sàùbàn náà rí. Ìsì kẹ́fí ọ̀tẹ̀ pẹ̀lú ẹ̀. Bàbá ní mi ìsì kẹ́fí ọ̀tẹ̀ pẹ̀lú Mọ̀lára ṣe Sàùbàn náà rí. Láti kékeré títí fi dì sí. Láti kékeré wọn dì sí yìí. Ó tó ọlọ́run. Ó tó ọlọ́run nígbà tó wá já sí pé ọlọ́run ní kọ́ wà nínú àwọn tí ó ṣẹ́kù nínú bíbí tí jẹ́ẹ̀jẹ̀ omi kò ṣe wà á dámọ̀ tí bàbá rẹ̀ tó fi díẹ̀ rẹ̀ lórí àga ẹgbẹ́ àdọ́mọ̀ ọjọ́ bí ọkọ̀. nígbà àwọn bá lọ ṣẹ́kù nínú bíbí àti ẹ̀jẹ̀ tí wọ́n lé tí wàá dámọ̀ tí tí wàá dámọ̀ náà tí wàá fi rinlẹ̀ pé sàùbánà yìí ọjọ́ ní pọ̀ kò wí ìfẹ́ nìkan yìí pé ẹnìkan kò fẹ́ kọ́rẹ́ ní tí ọ̀sán èmi nìkan kọ́ ọ̀sán fáwọn dáadáa fáà ẹni tó tún jẹ́ bàbá kékeré fún bẹ́ẹ̀ jòkó. bàbá ní kí iṣẹ́ àwọn nìkan làwọn ń bẹ́ẹ̀ tó ti adámọ̀ sọ ẹni jẹ́ bàbá kékeré fún àwọn àáfàá wa ń bẹ́ẹ̀ tó ti kò ládá sí adámọ̀ sọ àtàwọn àáfàá yòókù. gbogbo àwọn àáfàá yòókù tí wọ́n ń jẹ́ ọmọ lẹ́yìn ni wọ́n ń bẹ́ẹ̀ jòkó. gbogbo àwọn àáfàá yòókù tí wọ́n ń jẹ́ ọmọ lẹ́yìn sèwọ̀sùn ń bẹ́ẹ̀ jòkó jọ́nà ọwọ́ sọ òfin ilẹ̀. ṣé wàá dábọ̀ wọ́n sọ wọ́n fi ilẹ̀ pé sàùbáàdà yìí ọjọ́ mi pọ̀ wá sí wà tó wá já sí ibi ká ṣe bí bàbá yìí lọ́jọ́. Kò wá sí wà táwọn fi máa fura pé ṣe bàbá yìí lọ́jọ́ òun. Nínú ẹni tó mọ ìwà ṣé wà á dámọ̀. Nínú ẹni tó mọ ìwà ṣé wà á dámọ̀ kan. Àbí púpọ̀ bàbá ṣèwọ̀ sùn níjọ́ kan bẹ̀. Ọlọ́run wá gbé àtòun àtèmi bẹ́mi kì í ti parọ́ tóun náà kì í parọ́ tí kì í ṣèké tí kì í dalẹ̀ tí kì í ṣe alábòsí tí kì í ṣe akóyìnrẹ́ ẹni bébì náà ti jẹ́ ọmọ kéwú bóun ti jọmọ bíbí tèmi jọmọ kéwú ọlọ́run wá nínú tí ń bẹ lára bàbá rẹ̀ tí bàbá náà fi jẹ́ èèyàn ọwá tí ó fi ròyìn ẹ̀ èmi náà wá gbà. ọmọ kéwú tí ṣe ṣàbánà ń jọmọ tí wọn sì níwà burúkú àwọn ìwàkiwà ìwà rádaràda tí ò ká bá lọ́wọ́ ọmọlúàbí tí ò sí lọ́wọ́ àwọn méjèèjì ọlọ́run ní kí ṣe ṣàbánà òkú lára bàbá wọn ọlọ́run ní kí mọ̀ṣúrì kírù wà bẹ́ẹ̀ ó bàbá lọ́dọ̀ tuntun wọn náà alhamdulillah ọpẹ́ alhamdulillah ọpẹ́ nìyẹn ọpẹ́ ni ó ní ọpẹ́ nìyẹn ọpẹ́ ni ó ọ̀nà tọ́pẹ́ kejì ó fi wọlé. ọ̀nà tọ́pẹ́ kejì ó fi wọlé. àmọ̀ pé báyìí ni ó dà. bàbá láwọn ọmọ kébí ó ti dàlé. òun náà mọ̀ pé báyìí ni ó dà. àwọn náà mọ̀ kébí ó ti ríre o. àmọ́ ṣé wàá dábọ̀ mọ̀ pé yóò dà bẹ́ẹ̀. àmọ́ ṣé wàá dábọ̀ mọ̀ pé yóò dà bẹ́ẹ̀. wàá wá kúrò sọ ó ṣàdúrà ẹ̀. wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣàdúrà bẹ́ẹ̀. wọ́n sì fi àmì ẹ̀ hàn. wọ́n sì fi àmì bẹ́ẹ̀ hàn. ọwọ́ àpapọ̀ lábẹ́ yí pé kágbà fọlúwa nísìmí kágbà fọlọ́hún nísìmí kágbà fọlúwa nísìmí kádàrá kò ṣe kọ̀ láì kádàrá kò ṣe kọ̀ láì gbà. Kágbà fólúwa nísinmi. Kágbà fólúwa nisimi. Kágbà fólúwa nísinmi. Kágbà fólúwa nisimi. Kágbà fólúwa nísinmi. Kágbà aláwọ̀ ṣe pọ̀ láìgbà. Kágbà aláwọ̀ ṣe pọ̀ ṣé ọba náà. ọlọ́run ò pa ṣé ọba náà lẹ́yìn bàbá wọn ó tọ́pẹ́. kò wá pa mọ́ṣúdì lẹ́yìn àfa rẹ̀. ọlọ́run ò pa ṣé òmọ̀ṣúdì lẹ́yìn ṣé ádámọ̀ ó tọ́pẹ́. èyí tọ́pẹ́ o. ṣé wàá dámọ̀. ṣé wàá dámọ̀. wìláyà rẹ̀ lágbára. ìjẹ́wọ́ ni wọ́n lágbára. níbi tó dé yìí. níbi tó dé yìí ò lẹ́nìkan tí ń bẹ̀rù máa fọ́ lọ́hùn. ṣé o mọ súnmù ní ò lẹ́nìkan tí ń bẹ̀rù máa fọ́ lọ́hùn. ìjókòó tèmi. ìjókòó tóní. àtọ̀rọ̀ tó jáde lẹ́nu àfa sábàlẹ̀. àtọ̀rọ̀ tó jáde lẹ́nu mọ̀láṣẹ́ sábàlẹ̀ yìí. àtọ̀rọ̀ tèmi náà fẹ́ bá yí sọ. àtọ̀rọ̀ tí ọmọ sùn fẹ́ bá wa sọ. ẹ gbọ́ orí òun náà gbọ́ orí. ẹ àgbọ́ orí wọ́n ní bàbá náà gbọ́ orí kẹ máa wá wo ọlọ́run kẹ máa wo ọlọ́run nídajì yìí. nídajì yìí. ọlọ́run mọ̀ tó bí o. ẹni èèmọ̀ ni wọ́n náà. ẹni èèmọ̀ ni mò ń lárọ́ṣẹ́ ìtàwọn bọ́dà Adam Abdullahi Akilori èyí ó wà orí àlàbí. ọkùnrin nínú ọkùnrin ẹyọ kan sọ bí one thousand. èèyàn nínú èèyàn. èèyàn nínú èèyàn àfáàfáà yín ọmọ nínú ọmọ. ọmọ nínú ọmọ. àfà nínú àfà. àfà nínú àfà. ọwọ́ ṣe déédéé pé àná sùn. àlefò dédé òmò káwá èmi káwá èlò láyé àlebì amóhùn àná. ti bàbá nù ọlọ́run sì ní jẹ́ okó bẹ̀. ọlọ́run sì ní jẹ́ okó bẹ́ẹ̀. títí táwọn bàbá náà fi dàgbà táwọn náà fi lọ ọlọ́run jẹ́ okó bẹ́ẹ̀. bọ̀dá ní sèkìsì àwọn náà ṣàdúrà fún wa. ó ṣe é fáwọn tó fi bẹ̀rẹ̀. wọ́n ṣe é fáwọn tó fi bẹ̀rẹ̀. ó dórí yìí. ó dórí tiwa yìí. àdúrà náà kó tún máa wá wà nílẹ̀ fáwọn míì tí ó tún wọlé lẹ́yìn. káàdùn kọ́ máa lọ bẹ́ẹ̀. kọ́lọ́ jẹ́ wọn lọ bẹ́ẹ̀. àná sùn á lè fún mi ní òun. aláwọ̀ èèyàn one thousand ní wọn ẹgbẹ̀rún ni wọ́n nínú wọn ó wá dàbí táwọn arí pé one thousand wọn wọ́n dà gẹ́gẹ́ bí ẹyọ kan ṣo. bẹ́ẹ̀ bá kọ́ àwọn tí ń jẹ́ àná sùúrù àwọn dáwì yìí bẹ́ẹ̀ bá kọ́ ọ̀dọ̀ tí wọ́n bá lé lẹ́gbẹ̀rún kí wọ́n tún lé lẹ́gbẹ̀rún kàwá tẹ ẹ bá kó àwọn pàrùpàrù tá a pè í jọ kẹ ẹ kó wọn jọ lọ́nà ẹgbẹ̀rún kí wọ́n tún lé lẹ́gbẹ̀rún gbogbo wọn pátá ẹyọ kan náà ni wọ́n rí wọ́n dà gẹ́gẹ́. wọ́n dà gẹ́gẹ́ bí ẹyọ kan. ẹyọ kan ṣo tó ọ̀dà ọ̀dà gẹ́gẹ́ bí ẹyọ kan ṣo tó jiná tó gbogbo nǹkan náà wì tó pé sí lára bí àfàṣà ọba náà. wọ́n dà gẹ́gẹ́ bí ẹyọ kan ṣo tó dà tó jiná tó dà bí àfàṣà ọba náà. Adam Abdullahi. Adam Abdullahi Abdullahi. Nǹkan oníṣẹ́ yín o. Oníṣẹ́ bàbá náà aláǹdàbí lọ́dọ̀ ọlọ́run. àwọn ọ̀jọ̀gbọ́n wọn ní tàbá dúró lẹ̀ tẹ̀rọ yúrísù yúrísù àlùmọ̀ wọn dá ẹ wà wí. àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní pé ká máa gbé àpọ́nlé fúnra wa láàrin ara wa ká máa fàpọ́nlé gbà fúnra wa pọ́nmilé pọ́nmilé kí n pẹ́ẹ́lé kí n pẹ́ẹ́lé bùkún mi bùkún mi kí n bùkún ọ nítorí ohun tọ́lọ́hún fún ẹ. nítorí tọ́lọ́hún fún ọ. àdé tó fèmí náà. àdé tó fèmí náà. bí ò tó ra wọn. bí ò tó ra wọn. ọjọ́ wọn. ọjọ́ wọn. ká máa tara ẹ̀ pọ́n rẹ nílé. ká máa tara rẹ̀ pọ́n rẹ nílé. ọmọ tí bí. ọmọ tí bí. àjọ̀mọ̀ wá dá. ìfẹ́ àti ìbáṣe babaláwo onígbàgbé ẹ̀ oníbẹ̀ láàrin mọ̀lánásẹ́kì mọ̀sùhùd àti mọ̀lánásẹ́kì tàwọ́bà bàbá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run oníbó ti rí bàbá níbó ti rí kìí ṣe pọ́fẹ́ bàjẹ́ ó ti bàjẹ́ o kìí ṣe pọ́fẹ́ bàjẹ́ ó ti bàjẹ́ mọ̀lánásẹ́kì mọ̀sùhùd Jibril Abi, amin Al-Kensuwi ni wọ́n sọ bẹ́ẹ̀. Ẹni sùn àwọn. Àwọn èèyàn bú ti bà nǹkan jẹ́ tí ò lè ṣe é túnṣe mọ́. Àwọn èèyàn bú ti bà nǹkan jẹ́ tí ò lè ṣe é túnṣe mọ́. Mọ̀rá náà. Bàbá wà náà. Mo rí ìjẹta. Bàbá rí ìjẹta. Tí ń bọ̀. Tí ń bọ̀. Tó fi dèyí. Tó fi dèyí. Bó ti ń bọ̀ ní ọjọ́ àkọ́kọ́. Bí ti ń bọ̀ ọjọ́ àkọ́kọ́. Ẹ̀dọ́jọ́ ìkejì. Tó kejì. Tó fi dóṣù tóbi dọ́sù tóbi dọ́dún tóbi dọ́dún tọ́dún dẹni tọ́dún dẹni tọ́dún dẹjì tọ́dẹjì tọ́pọ̀ bẹ́ẹ̀ tọ́pọ̀ bẹ́ẹ̀ títí títí lábẹ́ ṣèwà dámọ̀ lábẹ́ ṣèwà dámọ̀ tí kò fi lo twenty nine years tí mo lánàá ṣe pọ̀ sí wúlù fún wa lo twenty nine years lábẹ́ ṣèwà dámọ̀. bá a bá gbọ́lùdé ilé kì í wù mí lọ. bàbá ní báwọn bá gbọ́lùdé ilé kì í wù àwọn lọ. tí n bá sì lọ lé ní ìdẹ́ka tó wọlé ìwọ̀ òkú òkú àdúrà àwọn náà nìkan ò ṣe é lẹ́yìn ti rí. bàbá tún sọ pé kódà báwọn bá lọ ní ọlùdé àwọn ó ti dé káwọn tó kó o tó dé àdúrà wọlé wọn ò sí lẹ́yìn àwọn rí. bàbá láwọn ó jọ ṣe ni. àdúrà wọlé wọn ò sí lẹ́yìn iṣẹ́ ọmọ ṣúdì tó bá rí ìṣúwù lè kéwù. àtìgbà tó wọ́n dà fà. bẹ́ẹ̀ ni àdúrà wọlé tí wọ́n bá lọ lé ọdún dé àdúrà wọlé wọn ò ṣe lẹ́yìn àwọn rí gbogbo twenty nine years àdúrà tó tún dà fà ẹ́ ọ̀nà bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ọ̀sán ọ̀sán àárọ̀ àárọ̀.